الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbàtàmùsùn dín ní ṣètù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ́ọ́ máa bá bàbá wọn ṣítù ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmákin àwọn afáwà àgbà tí wọ́n wá bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà wọn náà ni imam ishaq abọlọ́rẹ́ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq fífẹ́ mọ̀sí lẹ́gbẹ̀ẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kálọ. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulihi alkarim almabcaasi rahmatan lil alamin wa ala alihi وسلم تسليما كثيرا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Ẹyọ̀ pẹ́ ilé ìsẹ́ ọjọ́ fún ọlọ́run ọba tó dá wa. Alhamdulillah. A tọrọ àlékún ọlá rẹ̀ fún ànábà Muhammad sallallahu alayhi wa sallam. Bákan náà ń bẹ ọlọ́run àlékún yọ́nú rẹ̀ kúbọ̀ ṣe fún àwọn sàhábà. Àmín. A kí gbogbo èèyàn wọ̀nyá wa ìtajọ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan wa ní ọgbọ̀n ọjọ́ lé sẹ́yìn báyìí táwa bá débi tí a bá dé yìí lónìí alhamdulillah adúpọ̀ fún ọlọ́run ọba náà o alhamdulillah àwọn ń bẹ ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ ìpínlẹ̀ ìta ṣe níjọsìn nínú oṣù yìí kọ́nà kó gbà lọ́wọ́ wa àwọn eléyìí tí a ṣe ní tí ó kù díẹ̀ káàtó kọ́lọ̀n kó wọlé pé ròyìn tó ròyìn fún wa nípa oṣù iná ní pé oṣù kẹ́ni kọ́lọ̀n kó ṣàmójúkúrò fún wa kó kẹ́ wa. àmín. a kíra wa pé a kó palẹ̀ mọ́ ọdún a tún kíra wa pé a kó oríire ìgbọ́nràn sọ́lọ́wọ́n bá àtúnjíṣẹ́ rẹ̀ lẹ́nu. ilé tó fà tó jẹ́ pé a fi mọ̀ pé ọ̀la yìí òun náà ni ọjọ́ ọdún fún àwa mùsùlùmí jákèjádò gbogbo àgbáyé náà ní ta gbọ́dọ̀ nílẹ̀ mi bó ṣe yẹ kí mùsùlùmí gígéré rèé kó má máa takú lórí pé tèmi tá a ṣe fẹ́ ṣe tèmi rèé ẹ̀yin fẹ́ ẹ̀yin kọ̀ ń tèmi tá a máa ṣe ń tèmi rèé ètò wà nílẹ̀ sí wa bá ṣe máa ń sọ fún wa náà gbogbo gbà nínú àwọn ètò náà òun náà ní kárí oṣù ká bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ká tún náà bá sábà fẹ́ túnú Ramadan sábẹ́ ṣe ọdún ká tún rí kóṣù ṣàwálé lé àwa aróṣù ní bẹ̀rẹ̀ àwẹ̀ anábìrin ká oṣù tá à ń bá wà tó ṣe ṣàbọ̀nù kó pé ọgbọ̀n sallallahu alaihi wasallam bákan náà tábà tún wá rí oṣù nígbà tí àwẹ̀ wa bá pé mọ́kàndínlọ́gbọ̀n ó ní ká tún ka eléyìí náà kó tún náà tún pé ọgbọ̀n àtúntàn wa kéde fún wa lánàá kún ọ̀rọ̀ ṣù yìí ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa ẹni tá ń tẹ̀lé ti ṣànàbí sallallahu alaihi wasallam ìpìlẹ̀ náà rí tóun náà fi ń ṣe ẹ̀sìn tó fi ṣọdún tóun náà fi kúrò láyé àwa rí káwọn kan wá ń dunú lónìí wọn náà wọn nígbà tí ẹ̀nà wa ka gbogbo jẹ́ ní sẹ́yìn ká oṣù ní sẹ́yìn retí tẹ̀ wá rí ṣé kí n ṣe jọ́tà àwọn amúkalẹ̀ lẹ́yìn náà wá mú ìṣe jẹ̀rọ̀ jù lá ń pè lè yìí ẹ̀dẹ́ lọ́n fi kì í fún gbogbo ẹrú tó bá rí bẹ́ẹ̀. tí wọ́n ti wà tí wọ́n mú jìjì kalẹ̀ ó wà lọ́wọ́ kò í zẹ́ẹ̀tì wípé ìtọ́lọ́wọ́n bá ní ó máa bọ́ sílẹ̀ ní pé ọgbọ̀n náà ni ààrẹ wa máa jẹ́ lọ́dún yìí ìwọ wá ń dín náà fò sókè pé ṣé mi sọ ṣé mi sọ ṣé ò sọ bí kíni ìwọ́jọ́ ọlọ́run ó ń kàn pìtì pẹ̀lú ọlọ́run kó máa lóun onímọ̀ kọ̀ọ̀kan tó bá gbọ́n tó bá yẹ yẹpẹ̀ wò tó wú awó tó wú ṣẹ́ fún àwọn èèyàn ẹ máa pàpẹ́ mọ́ra ipò onímọ̀ kọ̀ọ̀kan kó mọ̀ péjọ báyìí lọ́dún máa jẹ́sẹ̀ o ti ń kọ̀mpìtì pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ yẹn náà. alimul ghaibi fala yuzhiru ala ghaibihi ahada kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé òun nìkan lòun dá nímọ̀ nípa ń tàn tẹ̀lé ojú pamọ́. Ah, n tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lọ́la àwọn òfin ẹ̀ nìkan. wàlẹ́ yóò fi hírò ẹ̀la ọ̀gọ́ ibi àhádá. ọlọ́run náà nímọ̀ kọ̀kọ̀ òun ò lè fi ìmọ̀ kọ̀kọ̀ náà hàn ẹnikẹ́ni nínú ẹ̀dá. sọ kí ni wàá fẹ́ sọ? àwọn tọ́lọ́wọ́n bá fi tí ó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tó sọ fún kó máa ṣẹlẹ̀ báyìí nígbà báyìí àwọn wo ni. ilá àmàlẹ́rù tàbọ̀ mi rà sí. òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá yọnu sí pé tí mo rán ẹ̀ rèé àwọn èèyàn bọ̀ wá bèrè nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ tó bá fi dé sọ báyìí fún wọn. ó sọ ní tó fẹ́ ṣẹlẹ̀ fún yẹn ni ṣé òjíṣẹ́ ọlọ́run nìwọ ṣé rọ̀ṣùlù nìwọ náà ni ṣé nàbíyù nìwọ náà ni kò kí ń ṣe rọ̀ṣùlù kì í ṣe nàbíyù àwọn àbíyáwò láì wọ́n ti lọ àwọn rúṣùlù wọ́n ti lọ àwọn oníwàyí kẹta wa ń gbà revolution kọkọ dé wa bá wa ká má tọ́ra wa ká má tún tọ́ àwọn èèyàn látara díẹ̀ yìí gbogbo ẹni tó yá sí pé ìfìlò ń gbà pé wọ́n ní oṣù lé ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ó gbà pé wọ́n lóṣù lé ló fi ṣọdún irú ẹni báyìí lẹni tó ṣẹ̀sìn lójú ọ̀nà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. wala ya'lamul ghaiba illa Allah. ọlọ́run ẹnikẹ́ni ò ní mọ kọ̀ọ̀kan fún ọlọ́run. àwọn táwọn wá nígbàgbọ́ yìí pé tó tán àwa sọ pé kí títà amúlá máa fi bẹ̀rẹ̀ òun náà máa fi parí tó tún wá ń ju bílẹ̀tì lórí irọ́ lórí òdo. àwọn eléyìí jẹ́ ọ̀kan lára àwọn ọ̀daràn orí ilẹ̀ ayé tí wọ́n ń yapa ànábì àtọ́lọ́run sallallahu tí wọ́n wá ń fi ìfẹ́ ní agídí ọkàn ìgbéraga tí wọ́n fi ń ṣe ẹ̀sìn tiwọn ẹ ká ṣètúwa bó ṣe tó àti bó ṣe yẹ akíra wa káàbọ̀ lónìí pé akíra wa pé akókò palẹ̀mọ́ ọdún bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan sí Ramadan wa ti parí lè níyìí èyí tí ń ṣe ọgbọ̀n àbíjọ́ náà kò jọ kó gbà ní ìjọsìn fún wa ẹ má jà gbàgbé bí ọ̀la ṣe jẹ́ ọjọ́ ọdún yìí à ń ní palẹ̀mọ́ láti lọ kírun Eid àyẹ̀ sọ fún wa yìí pé kárántì láti yọ zakat ìtìkẹ̀rẹ̀ ká rántí láti yọ kẹ́ni tó ní lọ́wọ́ kó yọ nínú tíṣẹ́ kò lọ́dọ̀ títí ẹ̀ kó fún àwọn aláìní gẹ́gẹ́ bí tẹ́lifí sàlàsàlàm sọ pé àwọn ẹni hùmà ní sọ́ọ̀lì fi hàrẹ́lẹ́ọ̀n ó ní ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kúrò ní káwọn èèyàn máa tọrọ lọ́jọ́ òní ẹ jẹ́ kẹ́yìn ẹ̀yin fẹ́ sọdún nínú ilé yín pẹ̀lú dùnú ẹbí ẹlòmíín náà nínú kó náà sọdún nínú ilé tiẹ̀ náà pẹ̀lú dùnú pẹ̀lú kúkú kúkú fún òun náà àbí ọlọ́run kójọkójọ tó kó ṣẹ́kù kẹ́ni kankan wa. bákan náà nínú tá a jẹ́ ká mọ̀ nínú zakati títí yìí téèyàn ò bá lágbára àti yọ wọ́n wá yọ fún ẹ̀yìn ẹ lè yọ nínú ìtàn yọ fún yíyẹn náà kẹ́ẹ̀nà tún yọ fún ẹlòmíì kẹ́ẹ̀ yọ jákà títí ọmọ àfún mi màá ní bẹ́ẹ̀ ni nínú tí wọ́n fún yẹn nígbà tí wọ́n ti fún yín ó ti di kíní ẹ wá lágbára àti ẹran tẹ́ fẹ́ fi yọ jákà tẹ́lẹ̀ ó ti wá gbé ráàsì wá fẹ́yìn wọ́n ti gbé wà wá fún yín ó ti gbé gàrí wá ẹnu ẹ̀yọ múdù bẹ́ẹ̀ sí ẹ̀yọ nílẹ̀kẹ́ fún ẹlòmíì àwa tún ń gbé kámọ̀ yìí tó jẹ́ aṣọ ọ̀páyà ọlọ́run á ti sọ àlá ọkùnrin níbi aṣọ wíwọ̀ á ti sẹ́nu àlá aṣọ wíwọ̀ náà fún àwa obìnrin káwa bu ẹsẹ̀ wa ká bo gbogbo ara wa eléyìí ni òfin ọlọ́run lórí ẹ̀dá kádẹ̀ borí wa náà dáadáa ká má yọnu síta yẹ̀ṣọ́ síta ẹ̀dá ti máa lọ sí dáàfin kí náà kájà náà lórí ìjọsìn káṣọra aṣọ tó fún mọ́ra kò yẹ obìnrin bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà káṣọra fún àwọn aṣọ pínpín àti àwọn aṣọ eléyìí tó ń gbálẹ̀ gẹ̀rẹ̀jẹ̀ káṣọra àbẹ̀wọ̀n kó má ṣe wá lọ onífẹ̀ẹ́ nù kó jẹ́ agbákágbà sáré lè tẹ̀lé. bákan náà iṣẹ́ tó kù lóbi tá a ti ní ká kó fúnra wa ẹ jẹ́ agbára ọlọ́lọ́wọ̀n o ẹ jẹ́ nígbàgbọ́ pọ́lọ́wọ́n bá ní kápá lórí gbogbo dúkìá wa gbogbo bùkátà wa gbogbo èròǹgbà wa gbogbo ń tafẹ́ ṣe àti ń tàn ṣe àti ń tàn ọ̀rọ̀ wọ́n náà wọ́n bá ń pè wá nínú alukur'an Tawakkal ala al-hayy alladhi la yamut. Ó ní ó ní ká gbára lóhùn ọlọ́hun ọba tí ń ṣe ọba alààyè. Ọba tí ò kí ń tó ń gbáǹbì ní kó sùn. Ala al-hayy alladhi la yamut. Nígbà tá a níyà kí ń tó ń gbé, á ń bèlè kó wá sùn, á ń bèlè kàtẹ̀ wá ló kú. Kò sírù rẹ̀ fọlọ́hun. Ọlọ́run ní òun ọlọ́hun alààyè iná ní ká gbára lé. Alladhi Ọba tí kò tọ́ sí tóun dẹ̀ fi kú pa gbogbo ẹ̀dá. ṣẹ́rí gbogbo bùkátà àgbèsè ayé tí ń hàn ẹ̀nà ẹ̀fọ́ lọ́lọ́run lọ́wọ́ o. gbogbo ń tẹ́ sọ̀rọ̀ nínú oṣù yẹn ṣe sùúrù. ẹ má kánjú pé àwọn ẹ̀dẹ̀tì tí wọ́n ṣe ntúmọ̀ ìdí sọ̀rọ̀ náà lè ti ṣe ń di ìfẹ́ rárá. májèkì kọ́ àṣẹ ọlọ́run tó bá ti yá àwọn bàbá àlẹ yorùbá ní sàdúrà bá gbọ̀sán apá kama wa rokàn láti ọ̀dọ̀ ọlọ́run kó máa gbàdúrà àwa dá. wa tawakkal ala al-hayy alladhi la yamut. èyí pàtàkì púpọ̀ láti dára ọlọ́run ọba láti mọ ọlọ́run lọ́lọ́run láti máa sìn ín. ìgbìyànjú ọmọ yàrá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ yín láti ń gbọ́ wá sí tipẹ́tipẹ́ ẹ̀yẹ́ so pàrómọ́ra ẹ̀yẹ́ so fúnpá ẹ̀yẹ́ so bàdí ẹ̀yẹ́ wá ògùn àgbélépọ̀tá ẹ̀yẹ́ wá ògùn eh, ìtajà ọlọ́run ti kẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo bùkátà yìí. ọ̀kọ́lá sallallahu alayhi wa sallama. ẹ gbọ́n tán náà ti sọ ní sallallahu alayhi wa sallam. law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi. arábìnrin tó bá yẹ sí pé ẹnìkan kan ẹ̀yìn ẹ̀dí yìí ẹ bá gbára lọ́lọ́run bá tí kì í ṣe tiẹ̀ tán ara rẹ̀ ó ń jágbẹ́rẹ́. àfọ̀ṣà wá kù lìhí. kì í ṣe tọ́lọ̀ gbára lọ́lọ́ ọba ní gbangba tuntun wa ló ń fi ẹ̀kọ́ fọ́kàn mu ní kọ̀rọ̀ tí kì í ṣògùn náà àbíbẹ̀dì. àfọ̀ṣà wá kù lìhí. wọ́n ní òye tó ń lò yìí ó ní ní ẹ̀yọ́nú àwọn àgbà ni. akọ̀tàwà kò lè. kì í ṣerú eléyẹn ìgbára ọlọ́lọ́run yìí rọ́ leléyẹn. akọ̀tàwà kò lè kí. kì í ṣe tó lòun gbára ọlọ́lọ́run tó tún wá lọ ń fi ahọ́n lákàn ńlẹ̀ ńlẹ̀ tó ń jẹ́ àfikún ìhòòhò ni wàá wà tí wàá ti lò. akọ̀tàwà kò lè kí. ìgbára ọlọ́lọ́run ti tòótọ́ tòótọ́. lárọ́ lárọ́ zakọ̀kún kẹ̀mẹ́ yẹrùzùkú fayéèrè. alábẹ̀rẹ̀ ta bá lè lárọ̀zá kọ̀kún. àríkọ́lọ́ wọn ba máa pèsè ìdí ẹ̀mú fún wa. lárọ̀zá kọ̀kún. ó ní àríkọ́lọ́ wọn bá wa ṣe gbogbo ètò ìgbésí ayé wa gbogbo níta ń fẹ́. bó ṣe ṣe fún ẹyẹ. Ṣẹ́gidù Xìmáṣọ́. Arábìnrin ni ẹyẹ tẹ àwọn ẹyẹ tẹ ń wò yìí. Ṣẹ́gidù Xìmáṣọ́. Wọ́n á kúrò níbi tí wọ́n sùn sí làárọ̀. Xìmáṣọ́ lẹ́ni tí inú rẹ̀ pa kókó. Wà á tẹ̀rù. Lẹ́ni tí ò sí kankan kun rẹ̀. Wà á tẹ̀rù ṣùgbì tọ́nà. Arábìnrin ni ẹyẹ àdẹ̀ para síbi tó tún fẹ́ sùn lálẹ́. Bìtọ́nà lẹ́ni tí kò rẹ̀ ti yó gbẹ́ndú. Bàbá náà lè yí ẹyẹ mu ta ló wá ń fún ẹyẹ jẹ ta ló ń fún ẹyẹ mu ọlọ́run nígbà tí ẹyin bá ti wá gbà bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba ní ẹ ti mọ̀ kọ́ ọlọ́run á ṣàánú yín ọlọ́run á ṣe ọlọ́run yìí náà ní kí ẹ máa pè é ẹyẹ tìjú bọ́lé mọ́ ẹyẹ ṣáájú mọ́ ẹyẹ dẹrẹ́ ńlá mú mọ́ ẹyẹ ayé yóò wọ́ ti tẹ́ ìtúlẹ̀ rẹ̀ ń ṣe gbogbo tẹ́ ń ṣe yìí ètò ọlọ́wọ́n bá ti parí lórí àwọn ẹ̀dá rẹ̀. tọ́kálẹ̀ aláàlá ilẹ̀ ayé ilẹ̀ bí láyàmú. ó náà lọ ní sáà fi sọ fún akọ́lọ́wọ́n bá ń pè wá gbogbo bá ó ní ká gbára lóhùn ọlọ́run. tọ́kálẹ̀ tó fi rìzìkì aláàlá ìkọ̀lẹ̀ kí. ìkan nínú àwọn sọ́láàfù nínú àwọn ìdílé tó ti lọ ẹ̀kan táwọn náà tún sọ. àwọn náà nípa àgbà wọ́n ní ọlọ́run làwọn gbára lé ọlọ́run làwọn gbójúlé o. wà á kàn tún àná aláṣà kẹrọ sí pín. èmi wá ń màmọ̀ dájú pé ọlọ́run ọba tí mo gbójúlé yìí ó ti tà àti tí mò ń fẹ́ fún mi apá rẹ̀ wà á máa yẹ kú mi rìn sí falẹ̀ ṣayẹ fùtù ni. gbogbo ohun tí mo wá ní tí mo jẹ́ bùkátà sí nínú ètò gbèsè ayé mi. falẹ̀ ṣayẹ fùtù ni. àwọn nǹkan tèmi ò ní kọjá mi àwọn bàbá mi bá náà ní tẹ̀sán mm. kọjá mi kò ní kò ní bọ́ sọ́wọ́ ẹlòmíì. wàlá ó ká na fi kọ ẹlẹ́bí àrẹ̀lẹ̀ àwọn àmì kìí. kódà kọjá sí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ mi yẹn àárín gbùngbùn inú omi ìsàlẹ̀ lọ́hùn lọ́hùn ló wà bó ṣe máa dọ́wọ́ ọ̀dọ́ lọ́hùn ti mọ́. sàyà tí fìyí láhùn lè hàn sí mú bí fàdílé. ìgbàgbọ́ mi ni pé ọlọ́run ọba ọba ọlọ́lá ọba alágbára ọba olùkápá. fìyí láhùn lè hàn sí mú bí fàdílé. mo gbàgbọ́ pọ́lọ́ yakun minni lisani binaafiki. kódà kí n má tiẹ̀ láhán tí mo fi ń béèrè kí n má tiẹ̀ rántí ṣàdúrà kí n má tiẹ̀ rántí tọrọ ojú tọ́lọ́hàn bá ń pèsè fún ṣé iná lè lanu sọ ni ọkùnrin kò. wàlá ó lámì mi lisanu binatiki. àfọ yín kódà fún yẹn pé mi gun ọtí ẹ lè wá rántí sí tọrọ nǹkan báyìí pé tí mò ń fẹ́ rè àìmọye ń tà tọrọ tọ́lọ́ wọn bá ń ṣe fún wa òun gan ló pọ̀ jù. wàláwùlámi ọkàn mi ní lisanu binatiki. ìṣọ́tọ́rọ̀ máa fi ń ṣọ àbùtó ń dáàbò wá gbogbo ògbà tọ̀sán tòru à ń sùn à ń jí pé ojú wa ń ṣiṣẹ́ tí wa ń ṣiṣẹ́ ṣáwọn aná ti tún ọ̀gá tó sùn lálẹ́ ọlọ́run tó má jí mi létí. má fi àyè ṣe tẹ̀síhábù nà fútu hasrọ̀ táwọn. ọba ni mo wá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin ni. fi àyè ṣe. torí pé rọmọdánù ti ń parí lọ yẹn ti pa ogun àwọn oògùn yẹn ti ń rọmọdánù wà ń ta. fi àyè ṣe. ẹtí ti ń ronú pé tó máa padà bẹ̀rẹ̀ sí lò wọ́n. yòókàn ní ọ̀nà padà sọ wọ́n rárá. yubadi'una Allah. sálẹ̀ rẹ̀ pẹ́ ń tàn mùnáfíkì ń lòun tọ́ ọlọ́run kan. walladhina amanu. wọ́n lọ wọ́n ti ṣe fa olùgbàgbọ́ òdodo. wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. ẹnì kan ò lè ṣe jàǹbá fọ́lọ́hún ẹni kọ́ rẹ̀ lè ṣe jàǹbá fẹ́ni ẹlẹ́ni pé ara rẹ̀ ni wàá ṣe jàǹbá fún. kódà kó o ṣìkà fún ìyá rẹ̀ ló ń ṣe fún ọmọ ni. ayé ṣe tẹ̀lẹ́bùn náà fùsùn àṣírọ̀ táwọn. kódà wọn tí wọn sọ̀sọ̀ kò sẹ́ nínú ẹ̀sìn wa lónìí tí wọ́n ń wíwí yìí tí wọ́n ń dọ̀tí ẹ̀sìn jújú ara wọn. sọ̀rọ̀ pé àwọn ń sàtọ́jú àsọ̀gbọ́n ni wọ́n sọ. ara àwa kọ́ ń bàjẹ́ ìpín tiwọn nínú ẹ̀sìn yẹn tó yẹ kí wọ́n fi ṣe oríire ayé àti tọ̀run ni wọ́n ń bàjẹ́ fúnra ara wọn. fàfi ayé ṣe ń tẹ̀sánbọ̀ náfùsùn àṣírọ̀tàn. àtàwọn ẹni tí wọ́n ń béèrè síwájú pé lórí kí gan-an ni pàápàá nípa ayé ìṣòro rẹ. tẹ̀sánbọ̀ náfùsùn àṣírọ̀tàn. tó fi wá jẹ́ kí gbèsè ayé rẹ máa wá ṣòfò lọ báyìí. tẹ̀sánbọ̀ náfùsùn àṣírọ̀tàn. tó fi wá sọ̀rọ̀ tó fi wá lọ́wọ́ tẹ́lẹ̀ àbọ̀ náà sọ àṣìràtàn. tó wá fi gbogbo ara já jẹ́rẹ́ sí. torí kíni táyé yìí náà ni. tún àṣìràtàn. tí wọ́n tún bá sọ pé ẹ̀jẹ̀ ọmọ kúkú náà máa bẹ́ẹ̀ lò. láhìlá ìlọ́wà. tẹ́lẹ̀ àbọ̀ náà sọ àṣìràtàn. ṣé kàbílẹ̀ wà sí. àwọn èèyàn tún lo páàtì èèyàn tí láti ráyè gbé. tẹ́lẹ̀ àbọ̀ náà sọ àṣìràtàn. wọ́n jẹ tí wọ́n jẹ wọ́n sì tí wọ́n sì tọ́ kojú ara wọn. ayé ṣe Ar-Rahmanu rèézí kọ́lẹ́kọ́lẹ́ ààyè Kí ni tó ń wá láì tó wá sí ààrẹ di four one nine? Tó ń gbá àwọn èèyàn. Ar-Rahmanu rèézí kọ́lẹ́kọ́lẹ́ ààyè kì í. Kí ń wá láì wá ń pa èèyàn, ó ń pa ẹ̀mí, ó ń gbẹ̀mí àwọn èèyàn? kí ló ń wá láyé tó wá ń kidnap àwọn èèyàn tí wọn náà ń jí èèyàn gbé. ẹni jí aṣọ gbé gan-an ló dá áńgẹ̀lẹ̀ ẹni jí èèyàn gbé. àfọ̀dé pásítọ̀mù rọ̀hámánù rìzí kọ́lékọ́lá ikì. sẹ́ẹ̀ náà mọ̀nà ṣé ẹ mọ̀nà tó ń gbà fi wọlé fún yín ṣé owó tẹ̀lé fẹ́ pílẹ̀ fún àwọn ọmọ yín rèé gbogbo wa sì ẹ máa ti gbọ́ náà rẹ̀ ẹ máa kó lápá lára yín ọ̀nà tẹ̀ ń gbà fi kówó jọ yìí ọ̀nà tẹ̀ ń gbà fi lo ọlá láyé tẹ̀ ń gbà fi lo agbára láyé yìí ẹ máa ronú àtúbọ̀ tán ọjọ́ ọ̀la yìí ẹ máa ronú àwọn yìí gbogbo àwọn tẹ̀ ń palẹ́ fún jayé yìí ẹ rántí pé ìyá kan bàbá kan ló bí àwọn náà. wọ́n àti sí rọ̀mọ́dọ́ọ̀nù mú wá fún wa ni pé ká jáwọ́ kúrò níbi ìwà bàjẹ́ bó ṣe wá ń lọ yìí ní àfikà jáwọ́ o. àfi ayé ṣe ń kẹ́sì àràbò nàbùsùn àjọra tán. àti sẹ́ni ọ̀la ayé tí ò ní fẹ́ sàn náà ló wá fẹ́ gba ayé ara rẹ̀ jẹ́ fún tó fẹ́ kọ̀ọ̀rọ̀ ara rẹ̀ jẹ́ fún. táwọn àkọ́ndíkọ́ sàmárà hàmà lórí ìsìnkọ́ ìdàkọ́lá ike àkọ́ndíkọ́ sàmárà hàmà lórí ìsìnkọ́ ìdàkọ́lá. ní ìpínlẹ̀ jásí pé kí n tó dájú sáká ní fọ́lọ́wọ́n bá tún ní ayé àtọ̀run ó ti pín ìpín oníkálukú ó ti pín fún wa láyé èèyàn ò ní ní kọjá àwọn baba ńlẹ̀ yorùbá náà ní ọ̀sán títí ní kọjá alẹ́ kọjá alẹ́ gbèrègbèrè òní sùn sọ́nà èèyàn ní ní kọjá àpín tiẹ̀ ẹ̀gbọ́n táwọn yorùbá sọ ni wọ́n nítorí àìgbọ́n àìgbọ́kọ́ lọ́la òun kọ́ ló ní kéèyàn má lọ́la ọgbọ́n kọ́ lèèyàn fi ń kọ́rọ̀ jọ kọ́lọ̀ kú tó kú sànù wa o. làókà nàbí lóbi yẹ̀sàdù láti ibùkínà làókà nàkú lọ́kọ̀lì bíbí sàkàrù náà. a fàn sọ pé làókà nàbí lóbi. yẹ̀sàdù láti ibùkínà. tó sọ gbọ́n èèyàn gbọ́n èèyàn gbárí èèyàn mọ̀ ó mọ̀wé èèyàn mọ kéwù èèyàn lóye. yẹsidadu labi ibugina. tí bá tó ẹgbẹ́ nìyẹn bá fi ń lọ ọ̀rọ̀ nìyẹn fi ń lọ láláyé. làkàna kúlò labi bìbí tìlà kárùnà. adájọ́ gbogbo ọ̀dọ́ báyé gbogbo tó gbárí láyé tó mọ̀rọ̀ sọ tó mọ̀rọ̀ gbé kalẹ̀ tó mọ̀wé tó mọ kéwù tó gbárí ká sọ̀rọ̀ ká kọ̀ǹkan ká pẹ̀tẹ́ pípa gbogbo ẹni tó gbádùn báyìí láyé pátá gbogbo first class student. àbádàbí ọ̀hún náà bá lọ lábẹ́ kọ́rù yìí. olùlàbí bí ìfìlà kọ́rù náà. ṣùgbọ́n ọgbọ́n ọgbọ́n kọ́ nìyẹn fi ń lọ́lá láyé o ọlọ́run ní ń fún ní lọ́lá o ẹ wá já dẹ́kun ọlọ́run náà ká jìnnà sí tọ́lọ́run bá wa ò fẹ́. bákan náà nípa rí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní gbogbo gbà náà la fi ń bára wa sọ̀rọ̀ pápá nínú rọmọdún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọwọ́ ọ̀gbìn yìí abẹ́yìn tẹ́ jẹ́ balẹ̀ ilé sọ̀rọ̀ tó pọ̀ gan-an abẹ́yìn ìyàwó náà sọ̀rọ̀ tó pọ̀ gan-an torí ilé fẹ́ tò abílẹ̀ òní tò ọwọ́ àwa méjèèjì ìlú jọ wa o ẹ̀yin balẹ̀ ilé àwọn ọ̀rọ̀ yìí nínú rọmọdún yìí àwọn màmá wa kan ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí àwọn èèyàn ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tó pọ̀ kódà tó fi kàn tó fi ṣe mùsùlùmí ah tá a bá ní nínú àwọn ń ta tó wá ń gbé ta tó níjà ti bára wa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ni wọ́n ń sọ nísìnyí wípé àwọn ọkọ àwọn gbélé àwọn rújú wọn lẹ̀ àwọn jọ ń jẹun sàárè àwọn jọ ń ṣìnú ṣùgbọ́n pàtó ààrẹ bá ti lọ nísìnyí wọn tún bẹ́ sí gbòòrò ẹ wò báyìí nísìnyí ẹ ti ń fún àwọn yàrá appointment mi tẹ́tí máa pàdé lọ́dà lọ mutí ṣàdé sọ fún wa pé lè yóò sinmi náà sin wa kí ni a ti fẹ́ lọ jó àwọn ọmọ yìí ti wá rí ẹ̀yin sà gẹ́gẹ́ bí ìbànújẹ́ ilé ẹ̀yẹ ìta àwọn adàdúgbò wa sọ fún àbúrò báyìí bàbá yín náà sì ń gbòòrò gan ah bàbá yín dá ipa gan ẹ̀ẹ́dẹ̀ wá dá ń lé sà kò dáa ẹ kàwé sílẹ̀ túnú lè ń ṣe ẹ dun àwọn ọmọ yín nínú ẹ dun ìyàwó yín nínú èyí tó lọ́lá èyí tó lóore jù nínú tẹ́ẹ̀dá ná nínú tọ́lọ́ bá kó fún láyé òun náà ní tó ná fún ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lẹ́yìn náà ló ti wá kan àwọn ará àdúgbò tó kù ẹ padà sí kíkẹ́ tún léṣe o bákan náà ìyàwó à ń bẹ̀ yín à ń rọ̀ yín ẹ̀yin náà ẹ jẹ́ kí ẹ̀mí rọ̀ ọ̀gọ̀rọ̀ obìnrin míì ló lera rẹ̀ nílé ọkọ ló sọ àgbẹ̀ta ọkọ rẹ̀ látara kínní agídọ́ kan agídọ́ obìnrin míì pọ̀ jù ẹ̀ránú pọ̀ jù níjọ́ ló fẹ́ ṣe lè dà ìgbọ́nà ẹnu ọ̀ka tuntun tí wọ́n lè bá sọ báyìí a máa gún ní ni ọkọ wíwílá tẹ̀ ní ìjọba báyìí ẹ̀yin náà dẹ̀ wá àpẹẹrẹ àwọn obìnrin bíi ìtọ́júbìnrin rí kẹ́ ẹ fi ṣàwòkọ́ṣe nù lẹ́yìn kẹ́ ẹ náà kẹ́ ẹ fà pẹ́ẹ́rẹ́ rí lẹ̀ fáwọn ọmọ tí wọ́n máa ń wo ibẹ̀ sí bàbá wọn àwọn yẹn máa rí tẹ̀ ń ṣe gbogbo ẹja padà síbi òfin ọlọ́run ẹja kúrò ní gbogbo ohun tá a fi ń da ilé rú dàwùjọ rú. àmọ́ kí ló ń tabi'in lihuda. àtẹ̀yìn bàbá tẹ́jẹ́ bá lélẹ̀. damasak. àtẹ̀yìn ìyá tẹ́jẹ́ yàálé. damasak. àti gbogbo ẹ̀yin ọmọ tẹ́jẹ́ ìjọba lọ́dọ̀ àwọn òbí. damasak. fúra àwọn ọmọ mi náà àwọn ọmọ mi náà ń dànù àwọn òbí wọn rú. tabi'in lihuda. àti gbogbo ẹ̀yin àyín mọ̀ gbogbo ẹ̀yin mọ̀ mọ̀ká pàtì náà tẹ́ واتبع الهدى أعرض بعض قطفت متاسنا فناتي بوا أتبوا بيتين بدن لك تمسك بحبل الله واتبع الهدى ما القرآن رولو نبقى واتبع الهدى أنا ما هو أننا القرآن هو أن نتانا بفي قواه واتبع الهدى gbogbo ma mú ìgbé ayé ìrọ̀rùn wá òun náà ni tọ́lọ̀ bá ṣàlàyé fún wa o ẹ má jà fún ara wa dá alámọ̀dá ara wa rú o. àtẹ̀bìnrin ló hùdá wàhálà àtẹ̀kù bídé bìdìcìyà làálà fẹ́tù filẹ̀. afọwọ́ yẹn ni wọ́lá àtẹkùn bìdìcìyà ẹ má jà dẹ́kun dálẹ̀ ẹlẹ̀ láwùjọ. wọ́lá àtẹkùn bìdìcìyà. ẹ má jà ṣeun tí ò sí náà sin wa. àtẹkùn bìdìcìyà. ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan ra sọ níbẹ̀ rẹ̀ dánilẹ́kọ̀ọ́ wa yìí kéèyàn mú dẹ́sí kalẹ̀ dáwẹ̀. àdádálẹ̀ ni. látẹkùn bìdìcìyà. kéèyàn mú dẹ́sí ọjọ́ kalẹ̀ àdádálẹ̀ ni. látẹkùn bìdìcìyà. kẹ́ máa kóra máa takobiri ìyá wọn. dáadáa àjòkò mọ̀ ní àjòkò àìlàládùn kọ́ńtà àjòkò àkàrà àti sunday ẹ̀fí sunday ló sọ àkúrẹ́sẹ̀ àwọn ni wọ́n ní. wọ́lá ọjọ́ àkójọpọ̀ sí wa. wọ́lá takobiri ìyá wọn. ẹ má sàdáadáa lẹ̀ jù. làálà kàtó filẹ̀ fẹ́. àfọ àníbẹ̀yà bá ti jìnnà sàdáadáa lẹ̀ yàn án láyà là ń bá yẹ fẹ́ sìn ọlọ́run tí ṣètò àmì ló bá ń ṣe. wà ní kitabillah. alukurani ọ̀rọ̀ ọlọ́run ni kò fi ṣẹ̀sìn rẹ. wàá súnà ní lẹ́tí. ìlànà anábì ni kò lù láti fi ṣẹ̀sìn rẹ. wàá súnà ní lẹ́tí. má lànà lomi sí lànà gbélé rọ. wàá súnà ní lẹ́tí. ẹlòmíì sọ pé ṣe bá àdìsí tó tó ń kà náà ní àdìsí kò àlejò kò ṣàjà alákàkọ́ ká máa pariwo àníṣe wọ́n fẹ́ gbá àdìsí iye táwọn sàhábà ni. wàá súnà ní lẹ́tí. abdullahi bin mọ̀sẹ́dà tàbí mọ́tàlá aṣáárí báwo ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn ilé méjèèjì kí wọ́n yọ igi lé àwọn èèyàn kí wọ́n jókòó ní mọ́tàlá sí tí wọ́n wá ń sọ ìwé lera wọn lé. wàá súná nílẹ̀ tí. torí kò nílànà ẹ̀sìn wa ni ọlọ́run tá a bẹ́ẹ̀ bẹ̀ kí ìjọba títì rẹ̀ di pé ìjọba máa pariwo. àǹgọ̀sù lílá ìtẹ́jú wọn tẹ̀rẹ̀ bá hù. àwọn ìlànà ìlànà tó wá látọ̀dọ̀ ànábì sùn lọ́sọ̀dà. àǹgọ̀sù lílá ìtẹ́jú wọn tẹ̀rẹ̀ bá hù. tó bá jẹ́ ká má gbàgbé wípé ẹ̀sìn Islam wa sẹ́ ó kọjá ẹ̀sìn bí mo ṣe bí mo ṣe máa ṣe tèmi rèé ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kọ́tà gbójúgbá wọ́n ní pé bó ṣe wọ́n ní ènìyàn ṣèmàlẹ́ ẹni ẹni bó bá wù wá gbogbo mi máa fapá ẹlẹ́dẹ̀ jíkàrí ilé Islam kan yẹn máa lẹ́dẹ̀ wọ́n ń ṣe yẹn tó wáyé pé Islam ní ó ẹlẹ́dẹ̀ fúnra ara rẹ̀ ní jíjẹ haram ni torí báyìí ó lè jẹ́ ó lè jẹ́ abẹ́lẹ́ kó wá lọ fẹ́ fi gbà wẹ̀ torí báyìí ń rọ̀ wá bá a ṣe ń gbọ́ wá sí i ẹ jẹ́ máa lò ó ẹ tẹ̀lé o ẹ̀jẹ̀ jìnnà sí wa bàjẹ́ ẹ̀jẹ̀ apá òfin ọlọ́run ọba mọ́ gbogbo wa à ń palẹ̀ mọ́ à ń gbáradì láti ṣe ọdún lọ́la gbogbo àwọn tá a fẹ́ lọ sí Eid láti ti dé Eid àwa náà ti dẹ̀ jẹ́ imam ká má fara ní àwọn èèyàn kí wọ́n jẹ́ kó òun ká àwọn mórè pàtàkì tá a ti fẹ́ kírun lóòrùn tó ti tẹ́ka jù ìtòfin jẹ́ ìdílé àti kásìtì kéré àárọ̀ ó máa pẹ́ jù àwọn Eid wa kíkà kiri àwọn àdúgbò bí tí wọ́n ti fẹ́ kí ẹ àǹbẹ̀ ọlọ́run kó máa dáadáa hàn àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ sí jọba ẹ má ṣépè fún jọba ẹ má bú jọba ẹ má ṣépè lé jọba lórí ẹ ṣe wá àṣẹ fi ọ̀rọ̀ ránṣẹ́ sáwọn ìjọba kí wọ́n ṣàtúnṣe ibi tó bá kù sí èèyàn ni wọ́n ẹ ṣàdúrà fún wọn ni tẹ́ bá ń gbé wọn ṣépè nǹkan máa le sí tó bá ti wá ń le tó bá ti le látọ̀dọ̀ tiwọn a lè dé sálẹ̀ àbẹ̀ọ́lọ́ kó jọ kó má fara níwá o kọ́lọ́n kó sanwó lẹ̀sán tiwọn kọ́lọ́n kó má fara níyàwó náà kó bá wa tún ìlú wa ṣe kó fi wáláyà balẹ̀ kó má jaari wàhálà wọn lọ má jaarogun àbí Ọlọ́run kó jọ ọdún ilé yìí kọlọn má ṣe ní àti ìjọba ìfáyé fún wa kọlọn bá tu orílẹ̀-èdè Nàìjíríà kọlọn kó fi wáláyà balẹ̀ ń bẹ Ọlọ́run. ká má gbàgbé pé ọdún àwa mùsùlùmí pẹ̀lú ètò Ọlọ́run má lọ fọ tíṣu ọdún o má tún lọ ṣe ṣìnà o kó ti jìnnà sí gbogbo ilé ìgbà táwẹ̀ wà ń ta káwọn tí tì pàṣínà tì kò ká má ba gbà wẹ́ wájú gbogbo ìjọsìn wájú wọn náà fọ́ pẹ́ padà pé ìyàwó ẹ̀ padà pa àwọn ọ̀rẹ́ ẹ̀ pé má lọ bẹ̀ kó dá ìlànà ìṣúní o. kò ṣàánú ẹni kankan wa. aláhùnmá àmín na fi àwòtánínà. àmín. wàlí umorana khiyarana. àmín. wàlá tí wàlí umorana shirarana. àmín. wàlí fàmà kàkàwà gàdàbàtà àná. àmín. wàlá tí sàlẹ̀ tó àlẹ́yìnà. àmín. bidunubina. wàlá yà khaafaka wàlá yà xṣaka. wàlá yà xamna. yà arxama raximin. wasalli allahumma wa sallam wa baraka ala muhammad. wa ala alihi wa asxaabihi wa sallama tasliman kasiiro. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àti tí a nífẹ̀ẹ́ láti ṣe ògbọ̀wọ́ irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa náà òun náà ní 080 35 75 14 66.